kamar ainihin yawon ɗan ne gam waya ahbabi a taunana ka sa ƙoye su ne su ne an ta tamanna ulmaut ta ni a raunin a san yana na mutu zuwa mu ba ka yi kai su da dorin nazar duku a gaban kasance tu an ka to tu a kan ɗaya su ran yau ta tattu guda a'a kai a yi da su dai kai ne su ọdún káà ah, ah, òkú ló dáa ní ọkùnrin ara ìwé ikú àwọn oṣù àti kòndíṣàn náà wúlò bí àwọn oṣù sẹ́mẹ̀ ní màró ìyá anàfi ọjọ́ lọ́wọ́ an àgbéyìn àdíjẹ́ náà ká bọ́nu anàfi ibn malik wúlò ní ẹ̀kọ́ kánà kọ́lá ọ̀kọ́ta kọ́lá rasulillah sallallahu alaihi wasallam ń tún ní ọ̀kọ́ àwọn ìmọ̀ ọjọ́ ìmọ̀ ha لا يتمنى أحدكم الموتى هذا يعني نوع بضر نزل به حقهم كاتنيتيا فإن كان لابدا متمنيا الموت أنا بتاع أو قتل بلي أبوك أو بدا منسو فليقل أخاك اللهم ما هو عمري فهيني ما كانت الحياة غيرا لي أمرنا وما يرى أنا يبقى أي أرى من يرى يعني. وتوكلني عمري دمها إذا كانت الوفاة خيرا لي ìjà ànàbìká ọ̀ẹ́sì ọ̀hún ti tẹ ọ̀nàbì ọ̀ìrànmí ní sunanu ibn maja ọ̀nà hadijọ náà gbanabẹ tuntun ní tọ́kùlan abdul rọ́bì ọlọ́wọ́ àmì ẹ̀wọ̀n àjọ lọ́kọ̀ àwòsàn ní káyọ̀ ní ilé tó tó múlí ká àti ìwé ìlú wàá nyina adìyẹ màá nìyẹn wọn ni wọn kàtà owó èrè kòndíṣàn ní okòó náà mo yà á nà òkè ní màá ní yàrá yẹn. करने जमाया है खाना कदम से कितना और कौन है मुरीद है तो ये ये जिया रहा हुआ है खाना आने वाली उसका है नहीं तो इया का मैं आ रहा हूं वलियात من رحمة الله حسنا من أن ما شاء الله هون يا رب المؤمنين فعلينا أرض واي هذا بلد واي أن نأخذ في أسباب الشفاء àbí kòdè ọní ìwé sí ahọ́nà ẹ̀ṣẹ́ àròdò ẹ̀hún náà ẹ̀ṣẹ́ àròdò ẹ̀hún náà. Bèbè kọ́yá lórí oríṣiríṣi wọn wọ́n ìlàjì àti oríṣiríṣi cure kọ́yá preventive ìlàjì curative ọ̀nà ìyìn náà hàn náà. وأن نلتزم بالنصائح الطبيعية بأرنا قوضي أبراي سنك مرتف الناصيه أكثر يامين أمين مهي أفير أمين مهي أن يقع بلوك بجتو جاء أفير أمين مهي أفير أمين مهي نعم كنم يدولا أنا كي ما دكتور أنا أنا أنا يلا يلا دكتور ما نجامي دكتور أقوى تقول لك يطلع معنا يا جماعة يعني تمام روقان كده نحط زاكو او انا او انا اجي انا كده ما يهم هيرو ليلي انا جاي فول ونحطها في الجميع انا مقرر انا رايق على الكلام حتى لا نورد انفسنا للهلاك هذه اسكوز ما يستطيع هذا كما انه لا يهلك فيسن لنا الرقية الشرعية أن سنك رقية من يشري أيامه بالحقية المعصورة عن النبي صلى الله عليه وسلم أنا كرقية ما جاء أمه جاء ساسر من الحدية أنا كاكا حارسه من الحدية صلى الله عليه وسلم أفيد فورة من مين يهي كله الكسور ما كاكرفا جم كان أنا دور اكسلا أنسيك Thank God. Amen. There, before anything, everyone, I just tell them, you know them, question. Wọ́n tó mú kiri àhá àjẹrẹ kọ́ sínú kúlẹ̀ ṣọ́ọ̀tù bísìlá bísìlá bísìlá wọ́n máa ti bísìlá ìpẹ̀tà yàtọ̀ sọ́ọ̀nì. Àwọn òṣèlú láhùn ọ̀kọ̀dọ̀rọ̀tì yìí ní sọ́ọ̀rì máa ájú ọ̀hà kọ́ ọ̀mọ̀nìmọ̀tọ́ nìkan nígbà. Àányún náà ń da azkar